ìgbà wo náà sáyẹn ní ọmọ yẹn náà òun náà ti sáré blow ọ̀gbẹ́ni ó dàbí pọnrin lèmi náà máa ma kọ́ ń sin o. <laughs> so òun náà sọ fún pé ká lọ́ọ́ máa kọrin <laughs> so <laughs> ìwọ ni kọ́lọ́ọ̀dù bàtà máa kọ́ torí mi ò lè bẹ́ẹ̀ kọrin èmi tí mi ò lóhùn. èmi ni màá kọ́ jẹ́ first ọ̀kọlà tó máa máa kọ hip hop nàìjíríà. mo lọ ṣe ìrànlọ́wọ́ fẹ́mi tí mo máa lọ. Hmm, Balikesi ìwọ ló ti ọ̀rẹ́ wa mọ́nulé látàárọ̀ àbí tòjò jáde sí wa àbí. ẹ filẹ̀ ó jáde ti lọ sí. àbí. àgò lọ́ọ̀fù. ẹ mo ti ń lọ. all right. all right sir. Hey guys mo wọ ilé sọ́ọ̀sì. àfẹ ọ̀rọ̀ yìí ti ń serious owó yọ ó dàbí pé ó ti fẹ́ máa fall in love o. see honestly èmi gbọ́gbà pé ọ̀rẹ́ wa ti yóò fẹ́. Yeah ọ̀rọ̀ tèmi ká máa fi sẹ́nu ká dákẹ́ láàyè. àbọ̀ guys. wá wá wá lónìí owó yẹn ni wá lọ kí n gbọ́ pé wọ́n sọ pé bó ṣe wà yẹn o ló ti fọ́ ọ̀fọ́ ọmọ yẹn pátápátá yẹn o. wo ọmọ ó kàn wó pé bóyá ó borí hmm. pé bóyá ilé rẹ ló ti wá irú wọn a mọ̀ wọn o wọ́n máa ń tàn yàn ní o bó ṣe wà yẹn sìn tó bá lọ sí club báyìí gbogbo ìjápù yẹn hmm, àkọsí nìkan ni mo dẹ̀ ṣe ń wẹ ọ̀rẹ́ mi ó dàbí ìgbà tó ti fọ́ọ̀nì lọ fọmọ yẹn mo ṣe ń wẹ yìí o. ṣùgbọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣòro ọmọ tó ń wo yẹn um, she's a decent girl mm, yeah mo ti assess mo ti you know mo ti mo ti wo psychologically you know spiritually even sexually gan o bad uh, and then <laughs> bó ṣe wà yẹn kọkùnrin mẹ́wàá kó toast ẹ̀ láàárín èníṣọ̀la ifá kọ́ pé fifty ibi tó ti toast ẹ̀ nǹkan tó bá sọ everything pátápátá ló máa sọ fún mi so <laughs> why is mo ṣe máa fẹ́ máa panic pé bóyá uh, ó ń pretend for me she is not a pretender. jẹ́ ìsọ̀rọ̀ tó kàn fún ẹ sórí ọ̀rọ̀ obìnrin tó ń wò yẹn tó bá yìí ń jáde lọ tó ń pàdé tó star tó ń délé wá sọ fún ẹ ọmọ freak ni o ìjọ tó bá pàdé tó nífẹ̀ẹ́ onídélé wá sọ fún ẹ láéláé. ìgbà tí ò ya wèrè ó ṣe máa sọ ọrú ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ mo ti dé iṣẹ́ èdè lẹ́fù pé kìíní wò má máa dọ́ọ̀la rẹ̀ ẹ mọ̀ kan ló ṣẹlẹ̀ ń sìn kí ló wà ń lé máa jẹ. o ṣe sọ pé ìyàwó ẹ̀sìn oúnjẹ kó tó máa rẹ̀ o lè tún sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀. èsì nìkan ló wà ń o. kí ló pe. needles and needles. o mọ̀ kó ń kọ́ jù lọ́ọ̀bì kan. sísí fíìmù lélẹ̀. ẹ ẹ máa wo òun bọ̀ mo fẹ́ lọ tẹ́ bẹ́ẹ̀ni tó ti dàrú èmi ò lè gbórílé fún I don't know ẹ̀yin eh, guys She eh, kí n sọ pé a ní gọ́ọ̀mẹ̀ntì mọ́ ni àbí ọ̀rọ̀ ìlú because Amy ò rí ẹsẹ̀ sí pé bá a ṣe wà yìí eh, graduate ni wa kó a kàn jáde school ko síṣẹ́ a wà jobless a kàn máa jòkó sílé kó as in mi kí àwọn oníṣòwò gan wúlò jù wá lọ gbogbo iye ọdún gbogbo years tá fi lọ sí school kéèyàn lọ fi kọ́ṣẹ́ gan bóyá màá ti di òmìnira ara mi báyìí. Oh honestly ó sú mi bá ṣe bá lọ yìí kọ́ ló nọ́mà bára ṣe máa jáde tá à ní ríṣẹ́ ẹ àwa ń fọkàn sọ́dọ̀ ẹnìkan àti tó bá ṣe wọ tó máa jáde owó iṣẹ́ tó oṣù tó ń ṣe òun ló máa fi máa gbọ́ bùkátà nínú ilé no ó ti pọ̀ jù ah, no it's not fair. um ẹ̀yin guys ẹ máa ṣe sùúrù ni ṣe rí gbogbo àánú la mọ̀ pé ìlú tá a wà yìí kò rọgbọ ṣe ti understand at the same time graduate ni wa èyí tó ríṣẹ́ nu wa ó manage èyí tó ń ṣe àwa méjì tàwa kù tá a ti wà ríṣẹ́ we can do something a lè wá nǹkan ṣe láàrin ara wa kan okay let me just create something you know just just be creative kẹ́ fi you know kẹ́ fi máa wá nǹkan ọ̀tẹ̀ fi máa máa bó jẹ́ one naira two naira lè rí bẹ́ẹ̀ Get yourself busy. Instead of you here lamenting that government will shake back will shower. I don't think it's the right thing for for for for you guys now. Ah, Owóyọmí, Owóyọmí báwo ló yẹn sọ̀rọ̀ yìí? Kí n create nǹkan fúnra mi. Kí ni essence pé mo lọ school náà? Kí ni essence pé mo jáde university for now ok pẹ̀lú gbogbo ọdún tí mo fi lọ ní skul tí mo ti máa ṣe máa wá èèyàn kan kiri pé àbúrò jami o bùrọ̀ ga ní ẹjọ́ ẹ wá ẹ wá kọ́ mi bí wọ́n ṣe ń drive maruwa ẹ wá kọ́ mi bí wọ́n ṣe ń drive ọ̀kadà ah kí wọ́n ní mo lọ skul fún dem. ṣe owó yọmí má jẹ́ parọ́ fún ẹ o àánú lórí gbà o bó o ríṣẹ́ àwa wà nílé kò mí pé bóyá ń ṣe lo gúùjù wa lọ àánú lórí gbà kò ń ṣe pé òun àwa náà ká máa ṣe kásùn ká jẹ enterprises Eh? and moreover ó ń sọ̀rọ̀ iṣẹ́ ibi ká wà creative kì í ṣe pé kò ń wà bó ṣe at this age láti fi bẹ́ẹ̀ sí lọ máa sọ pé à ń lọ kọ́ṣẹ́ kan kì máa dé ibi kan nísìn eh, ọ̀gá kan ìyá máa ní kí lọ ra àmàlà àwọn èèyàn kan náà senior tó máa kérésìmí tó lè tó lọ́jọ́ orí ìyẹn náà ní kí bí a bọ́ fún mi kí lọ máa ra àmàlà wá àbí kí máa fọṣọ ọ̀gá kí lọ máa ra àmàlà wá. ìyẹn kọ́ ni kókó bí kò jẹ́ pé ìlú yìí kí ló dé ta máa ń ṣẹlẹ̀ eh, so ó dà ìwọ tó ń ṣe ń sìn eh. láti ìgbà tó ti ń ṣe ń sìn o lè sọ fún mi pé o ti o ṣe túwó jọ kó o kúrò mi báyìí kó o lọ dábàá apátúmẹ̀tì tì. sọ fún mi. no sọ fún mi náà àbí gbogbo kan tó ń sọ yìí owó tó ń sọ peanut ni kò sáà kankan. you are right because n bá ní pé mo fẹ́ lọ gba léèsì oríṣiríṣi nǹkan and i do. i'm not for that now. no so Omi mì pé oyin bá oyin rántí àwọn ọ̀rọ̀ tá a ti sọ nígbà tá a wà school days so bíi pé o ò rẹ̀ dé àti gbalẹ̀ kó máa dá wà ẹ kọ́ àwọn ẹ má bàa máa. ok so nǹkan tó wà máa ń jẹ tó fi gba ilé àtijọ́ yìí ni ah ògbólógbòó ni bọ̀bọ̀ yìí o ti wò pé tó ń bá gbalẹ̀ ilé wọn máa di hòtẹ́ẹ̀ àwọn obìnrin yẹn bọ́n bá ṣe ń wá wọn á máa lọ tán bá ṣe ń wá wọn á máa lọ ìjọ kan nìkan kan máa wá ìjọ kan a kàn tó bá ti wá báyìí tó bá ti lọ àkàn ní à owó yọ mí o ẹ̀ẹ́dọ́ má bínú o pint mi yìí o ó dọ̀tí o tí n bá ti wá next week màá mu ìjọ mi tó bá tún bọ̀ á tún mú búrà dání ìjọ tó bá wá ń bọ̀ báyìí á kàn máa kẹ́rù díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀. kíkà escape from <laughs> it oh, kò sí pé ibẹ̀ ṣe. o tọ́ dẹ̀ nà kò sí kàtà mẹ́ ṣe. gt wa ni. kàtà máa ṣe ni ah, ah. àbí nǹkan tó tí èèyàn wà fún ni pé wọ́n bí yàn kó lọ sí tó bá jáde kó máa ṣá rẹ̀ after ṣá rẹ̀ kó lọ wá mọ́ máa tó tún lòun máa pè mí láàárọ̀ ìlú tàbí báyìí láì tí ì kọ́ lóyún. wọn ò pè mí. tó bá pè màá rìn àti fún màá rìn. Ah, ṣé o yà mú ṣọ́ ọ̀gẹ̀. báwo mú wa padà ní. èmi ti lọ iṣẹ́ nìyẹn. alright alright. Ah, Bùsọ́lá jọ torí tí ọlọ́run má bínú àná mo kò ń bínú sí mi ò kò fẹ́ sọ̀rọ̀ ni má bínú bí mo ṣe kí ẹ I was too tired lánàá ni. mi ò bínú bínú kẹ́ ẹ̀ anything to bá ṣe ń náà ó bá mi lára mu. Um, màá rí yín lálẹ́ ṣe ah. wá ẹ fi kẹ. gbogbo ọlọ́run ti ẹ̀ ṣàánú ìwà ẹ̀. Ṣọlá kí ló ṣẹlẹ̀ sí kò sí. ọ̀rọ̀ ṣẹ̀yìn ni mò ń rọ̀. Ah, hmm, hmm. kò sí nǹkan tá a fẹ́ ṣe sí jàre ah, nígbà tí bàbá mi ò dá lè ṣẹlẹ̀ débi pé màá ní mo fẹ́ fi tipa iṣẹ́ mbẹ̀ weekend yìí ni birthday Raphael. oh really. yeah. wow mo ò tẹ̀ rántí mọ́ mm. a jẹ́ pé mo kúkú ẹ̀ ń bà fún ma lọ gbogbo ọlọ́dẹ mi bíbá ah. <laughs> mi yẹn mi kúkú kánjú tẹ́lẹ̀. Ah, <laughs> bó tiẹ̀ kánjú èmi ò ní gbà ẹ torí ìwọ gan tó ń jẹ́ fún mi ìgbà mi gan mi gan lè ro lọ́kàn mi kọ́ lọ́ọ́ má jẹ́ irinṣẹ́ torí ìwọ gan tó jẹ́. <laughs> mo tẹ̀ láìkí màá wà nílé ilẹ̀ lọ́jọ́ mẹ́ta yà àwọn nǹkan tí mo rí ó máa ń múnú mi dùn ní seriously. are you serious. honestly. are you kidding me. oh my guy. Balkis. ẹ ṣe bí ẹni pé o gbọ́ nǹkan tí mo ń sọ látàwọn ẹ mo pe aago ẹ títí títí o gbé fóònù mi mo wá ẹ lọ sí gbogbo ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ọ̀hún wọn kàn ń fún mi latitude ọ̀hún dá mi lóhùn mo ti wá ẹ wálé several times ọ̀hún ọ̀hún ò bẹ́ anybody mo ti pè ẹ nígbàgbà ò gbé fóònù mi kí ni mo ṣe fún ẹ èyí nǹkan tí mo bá ẹ létí mo rí ẹ lẹ́nu ọ̀nà tako tó di pé mo wọlé mo mọ̀ọ́mọ̀ lọ́dún lẹ́gùn síbi kan mo ti máa ń ṣe bẹ́ẹ̀ láti bí three days mi ò rí ẹ ní ẹni ni mo rí ẹ mo máa ń dọ́ọ̀jì máa ń dọ́ọ̀jì síbi ẹnu ọ̀nà wípé kò wá ṣàkọjá àtàrọ̀ mo ti wà ń bẹ̀ òun pa mí ẹ má ṣe báyìí fún mi jọ nítorí Ọlọ́run. wo owó Yomi kì í ṣe wípé mo wá avoid calls ẹ àti wípé kì í ṣe wípé bí a mọ̀ fẹ́ pay calls ẹ àmọ́ dáàdì sọ pé èmi àti àlè fẹ́ra wa so wọ́n dẹ̀ ni pé mi ò lè fẹ́ ọmọ ìlú ẹ̀ so I think I have to obey my dad. wọ́n ní òwò lè fọ́mọ olúwa Balkis kí ló ṣe lù wá kí ni kò tó ṣe lù wá àbọ̀ kí ti ṣe níṣòro jẹ́ kí n bẹ̀rẹ̀ kọ́kọ́ lọ́wọ́ ẹ̀ ṣé wàá dá wọn lóhùn àbọ̀ kò sọ pé òkè òun ti gbọ́. mo ní láti tẹ̀lé nǹkan tí dájú mi sọ fún mi so he's my dad so mo ní láti tẹ̀lé advice for sọ fún mi so i don't have any choice. o bá má ṣe bẹ́ẹ̀ èmi àti eléyìí ojú kìíní àmì kébìlì láàrin wa ṣé mo pé ìlú wa ó yàtọ̀ sí pé èèyàn bíi tèmi fúnra mi àbí fámìlì wa àbí inú ẹbí tí mo ti jáde ó yàtọ̀ We yàtọ̀ ìlú yàtọ̀ sí ìwọ fúnra rẹ èèyàn ara tèmi gangan lélẹ̀ èmi gangan fúnra mi mi dáa ìlú wa lè máa dáa tí láti ti rí pé bóyá ìlú wa ò èmi dá ó bá ti dú ara mi fún un ó bá ti sọ fún pé mi o èmi mo wà òkè o kó jẹ́ kó fẹ́ mi á sì báyìí fún bàbá yìí mi jẹ́ nítorí ọlọ́mọ àlùkí sí ọmọ olùfẹ́ tí mo ní sí ẹ. yes who is there coming. my baby. oh sweetie stop. ọfọ. bye. ọ̀la. ọ̀la. ọfọ. mo wà òkè ẹ̀gbọ́n tiẹ̀ dáa àsìkò tẹ́ dé sí i ó wà òkè gan-an. mi ti ń bẹ̀ bàkísì látàárọ̀ ipe kú jọ torí Ọlọ́run kú tiẹ̀ fọ owó ní gbogbo nǹkan tí dáàdì sọ kí dáàdì kán kán kán wò ó pé òkè kán má wò lùwà èmi ni wọ́n mú gbà wọn pé lùwà ò dáa àmọ́ kán wo èèyàn tí mi gangan jẹ́ fúnra mi personal personal person mi kán jọ kán. ń jí ẹ̀ náà wọ́n sọ pé ò lọ. èmi. ẹ ẹ ok wáyé tí wo ṣe wá tẹ̀lé wọn. Ah, ah. báwo ṣe máa tẹ̀lé wọn lẹ́mbà tó sọ pé ò lọ kí mo fẹ́ lọ ṣe. ọmọ Bimbo. She'll need anything. Hmm? She'll need anything. Ah, um, I should grab an IT work doing right. Ah wọ́n gba àwọn dúró gidi ni. kọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ti mú kọ̀ǹkiri yàn ah, màá la ẹ̀ màá la ẹ̀ pa màá rún ẹ bíi tíṣù pépà ìṣàyànjú sọmọ yìí múlẹ̀ ìrọ́ ti mú kọ̀ǹkiri yàn màá la ẹ̀ pa mo lọ lè yẹ ẹ̀rù. wọ́n ṣe máa lọ lè máa bá báyìí là wa ṣe náà ah! mi mọ̀ pé rọ̀rẹ́ báyìí ah! owó yọ mi ìwọ ìwọ ooo gbogbo àtakọsíra ṣé torí pé o níṣẹ́ lọ́wọ́ pé mi níṣẹ́ ah! o yà mí lẹ́nu o dẹ surprise mi mi dẹ rorú ẹ sí ẹ ṣeun. Eh? kí ni gbogbo àtàmọ̀ àtàmọ̀ tó. tó fọ̀rọ̀ àtàmọ̀ lẹ́nà máa wo nǹkan tó wúyọ mi lọ ṣe ṣá tẹ́lẹ̀ mi àtẹ̀lájọ lọ sí patí tí Bùsọ́lá sọ pé inú ń rùn tàdẹ̀ ní kó wọlé ìgbà tí máa dé owó yẹmi náà ni mo béèrè tí mo wọlé o tí mo béèrè lọ́wọ́ ẹ pé Bùsọ́lá ń kọ́ o sọ pé òun ò mọbi tó wà ó mọbi tó wà sódò fẹ́ kú omi. kí ló di kí ló ṣe lẹ́kọ̀ọ́ náà. kí ló ṣe náà ṣílẹ̀kùn náà. mi ò ní ṣe o mo ò ní ṣe o o kàn máa máa bá ní mi ò ní ṣí kò sí nǹkan kan tó fẹ́ sọ mi ò ní ṣí ah, ah, kí ni gbogbo rádaràda ẹ̀. kí ni rádaràda ń bẹ kí lójú òrìrì. mo sọlá mi ò ṣí mi ò ṣí lẹ́kùn mi ò ṣí kí ni mo fẹ́ ṣí lẹ́kùn fún. Ah, báwo ló ṣe báyìí ó lè ṣe pé mo kékeré. ok kí tó bá ká àmọ́ lu nǹkan tó tó fẹ́ ká máa ṣe èyí sè tó bá ká àmọ́ bẹ̀ irú ọ̀rọ̀ ló fẹ́ kí n máa sọ ìyàwó rẹ mi ní ẹ̀ nà ó irú ojú ò ló fẹ́ kó máa fi wò mí. and so. kílẹ̀ yóò bìrì tẹ̀ sọlé ayé ìdààmú náà kílẹ̀ sọlé ayé ìdà. ṣílẹ̀kùn yìí jọ ṣìkí àṣekọ́ta máa ṣe èmi ò ṣe o. ẹ̀ẹ́ ẹ̀ẹ́. ẹ disappoint me gan o and you guys are nothing but an ingrate ingrate lè méjì ẹ ṣe mo dúpẹ́ o. Òyìnbó náà ṣe ṣèwádìí nǹkan ìlara kò tó wa. Ah, ah, èèyàn burúkú ni ẹ o. Kí ló ṣe é? Àwọn oníṣẹ́fọ́nàkùnrin ẹ̀. Kí ló ṣe é tó ṣe wọn gbàgbé wọn gbọ́ fara o? Ah, Ifẹ̀. Báwo ṣe ọkẹ́? Wọ́n pa. Èmi ló ṣe. Ah, ẹ ti fẹ́ jáde ni. Ah, yeah, èmi ti ń lọ síbi iṣẹ́. Time ti lọ gan already. Ọlọ́run máa lọ sọ pé mo tètè wá ń gbà yẹn but you're looking very nice as in shirt yìí ó fit like all firm, mi mọ́ ẹ má bínú o you're looking as an old dúró lára yín firm. ìfẹ́ Because it's very bad, bẹ̀rẹ̀ lára ẹ̀ àbí. ẹ̀yin náà mo pe so. o ti ti bẹ̀rẹ̀ ìfẹ́ tó máa jẹ́ máa bẹ̀rẹ̀. <laughs> ẹ̀dí àsòtò ọ̀rọ̀ anyways ẹ jẹ́ Um, tì mm. owó tẹ̀lé yẹn máa fún mi yẹn ni mo wá rán yín oh, oh oh oh oh that's true mo ti gbàgbé mi lè ní cash púpọ̀ nínú ilé yìí o but you know what we're gonna do tí wọ́n ti dín ní mọ́tò ń sìn máa transfer fún No, wà get there for in like ten five minutes. ẹ ṣe gan thank you thank you kẹ́dẹ̀ um, eh, ní nice day ṣe gbọ́. fẹ́ẹ́. jẹ́ fashion designer mi ìfowó máa wọ̀wọ́ fún mi bí mo kọ́ tó post lórí Instagram ó dẹ̀ ṣì gbogbo ẹ̀ ẹ ti jí ah, mo mo rí ẹ̀pẹ̀ sùn mo lè ṣe tẹ bá mu ẹ ó yẹ kẹ mọ máa wá bí dáadáa náà ọ̀rẹ́ mi lẹ́wọ̀n kó tó bọ̀ ṣe ni fashion designer lọ́rẹ́ mi yóò máa ránṣọ ọkùnrin máa ránṣọ obìnrin ó yẹ yín tó bá fẹ́ wá advertise àwọn design àwa make sure pé ètò ṣíralẹ̀ yẹn gangan lòun wọ̀ tóun post orí Instagram ẹ wò ẹ bó ṣe ṣíralẹ̀ ẹ̀yin náà rí i pé responsible lady kan gbọ́dọ̀ máa múra báyìí ó yẹ yín ẹ náà ẹ rántí ẹ̀ ó máa ń wá. This girl is beautiful. jẹ́ kí n wo dára. ẹ lọ jàre ta ló fa ṣe tó pé pupa lásán kí ni. jẹ́ kí n wo picture rẹ̀. ẹ máa wò mọ́ kí lẹ mean ẹ amúni ó máa ń wá bí ẹ ti rí real life kí ni kí ni ẹ sọ. ok wọ́n máa lọ máa believe picture on Instagram fẹ́ kó máa ti photoshop ẹ pa kí ló ń sọ. ó mọ̀ ń ṣẹlẹ̀ bá mi bá mi send picture sórí fóònù mi. àmì ìdí fún mi picture. Ìfẹ́ why? Why? Ìfẹ́ júwe ṣọ́ọ̀bẹ fún mi. Kí lẹ́yìn fi ṣe? Ṣé bí wọn náà ló ló máa ń ránṣọ ọkùnrin àtòbìnrin? Jẹ́ kí n lọ síbẹ̀ kó ránṣọ fún mi náà. Jẹ́ kó ránṣọ sí mi lọ́rùn. Ṣẹ̀rí, tó bá jẹ́ pé ẹ fẹ́ gbàṣọ fún mi, màá júwe shop fún yín. Oyè yín, ó lọ́mọ tó pọ̀ ń bẹ̀ tẹ bá gbaṣọ débẹ̀ ẹni bọ̀dì ló máa tẹ́ǹtì sí ibẹ̀ of which ó tiẹ̀ tún bọ̀ lọ́dọ̀ mi rọ̀lẹ̀ so aṣọ tẹ bá fẹ́ gbé ẹ get ẹ ready so tẹ bá rí ní rọ̀lẹ̀ ẹ dẹ́ ẹ gbaṣọ fún ìṣojú mi tèmi náà dẹ́ máa rí i pé. Mm, ṣé òfin pé nọ́mbà ẹ náà máa wà important láti gbà. mi ò lè fún yín nọ́mbà. ààbọ̀ ìfẹ́ ọmọdé nǹkan kan tó yà mí lẹ́nu ní ọ̀rọ̀ ẹ ni wípé àtìgbà tó máa ti ń wá sínú compound yìí tó máa ń wá ẹ wá i mean <sighs> kò fáìn tó èyí pẹ̀lú picture tó yá. a ní nǹkan tí mò ń sọ fún yín ni. ẹ mọ àwọn instagram pictures ẹlòmíì máa ti treat ẹ pa ẹ ṣe mi mọ ọ̀rẹ́ mi ni kò fáyín tó in real life ó dẹ̀ kanra kú ha ó ní bàbá ọkọ báyìí tó ń toast ẹ oyè yẹn ó dẹ̀ pọ̀ sí ń fẹ́ ara gan sef bàbá yẹn ah ó ròyìn ẹ̀ fún mi ó kanra ẹ ṣe yàn kan tó yàn lé e. ẹ kò gbá aṣọ fún ní kẹ gbàgbé ẹ. ah kí ló ń sẹ́yìn picture ẹ̀ mi ò lè sẹ́yìn picture. hello ẹ ká sàn. ẹ ká sàn. báwo lè mọ ṣọ́ọ̀bù. mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ ṣé ọkùnrin kankan ti ẹ bá sọ fún ẹ rí pé ó <laughs> wọ́n máa ń sọ dáadáa mi bọ̀ ó yàtọ̀ sí bí mi ṣe ń sọ yìí ó rẹwà ó fáìn ah ṣùgbọ́n ṣe tí mo kọ́kọ́ fi ojú mi kan ẹ̀ ó dàbí kó má lọ mọ́ ni torí ẹ̀ mo ṣe wá wá ẹ̀ wá sí ṣọ́ọ̀bù rẹ̀ mo tírèsì ni torí tọ́lọ́ gbàmíláyè gbàmíláyè nínú ayé ẹ̀ mo nífẹ̀ẹ́ mo fẹ́ fẹ́ ẹ ni nǹkan fẹ́ fi ẹ ṣeré ọwọ́ lásán I want to marry you because mo rí pé you are you a good girl a very calm girl tuntun níṣẹ́ lọ́wọ́ you know ah, mo mo mo rí um, ah, ah, combination wa ó máa make sense tó ń torí tó eh? ẹ Arẹwà many chance fún many chance tí wọn bá kí n pè láàrẹwà èmi á máa pè é láàrẹwà ó rẹwà lójú fine. Um, I understand. Yeah ò fẹ́ sọ̀rọ̀ àbí ó mi ẹ̀ sórí ọ̀rọ̀ báyìí máa ń jẹ́ kójú tìyàn máa ń jẹ́ kójú tìyàn mọ̀ kó téèyàn rò ti tẹ́lẹ̀ tó kàn báyàn lójijì mọ̀ bí ọ̀jẹ̀ màmá fíìm mo understand ẹ mo understand ẹ at the same time máa fún ẹ time tó máa fi rò ó ṣóyè ẹ̀ bọ̀ má jẹ́ kó pẹ́ jọ torí tó lọ́run bá mo fi bẹ̀ má jẹ́ kó pẹ́ ok don't worry mi ò níbi kọ̀ọ̀kan tèmi lọ èmi á dúró díẹ̀ màmá kàn jẹ́ kó pẹ́ ok. Yeah. Ó máa lọ́rọ̀ kan tí mo fẹ́ ṣe pẹ̀lú rẹ̀. Okay. Good news ni ṣá. Alright. Ó ṣàmọ̀ ọ̀pọ̀ owó ní oníbọ̀ wa tó gbé lókè. Oh, bọ̀bọ̀ tó ní nǹkan yàtọ̀. Ah, ti máa ń dáná fún wọn, ti máa ń lọ sọ́dọ̀ ẹ̀. Mo máa ń rí ẹ̀ náà, ó ti máa ń dáná fún. O jẹ́ mọ̀ pé bọ́bọ́ ẹ̀, ó wà in love with me. Really? Mo confirm anything you need to see him as a tí n around bó ṣe mo máa ṣe ara ò ní balẹ̀ mọ́ mo nǹkan ló mo máa ṣé mo wà òkè tó mo máa fẹ́ lójú fẹ́ nímú as in tí bá dáná lọ fún báyìí tó mo máa hàn as in bọ̀bọ̀ yẹn ti like me jù mo wá wò pé ah, ẹni tó tó single tó dẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́ tó dẹ̀ wà responsible bẹ́ẹ̀ yẹn so èmi gan-an mi ìmọ̀gbà tí mo fall in love pẹ̀lú ẹ̀. and as he told you. I told you the guy is shy very shy girl ma wọn shy guys na wọn ní lè sọ but wọn máa rí lójú wọn you need to feel our chemistry. seriously <laughs> kò tí so fun. fún ẹ wípé love ẹ. tó bá ń bá mi sọ̀rọ̀ báyìí òun gan ara ẹ̀ máa ń as in ó love me ojú kan tí kò mọ bó ṣe fẹ́ sọ fún mi. ìyá chemistry mm-hmm, gbogbo mm, chemistry yẹn biology why you throwing yourself at this guy. no i'm not throwing myself at him don't get me wrong àní òun gangan ló love me òun ló jẹ́ kí èmi náà fall in love pẹ̀lú ẹ̀ ní bó ṣe máa ń ṣe pẹ̀lú mi kọ̀ọ̀kan mọ́ bó ṣe máa sọ ni now. wait babe wait ṣé mo pé òun lọ sóko ẹ̀ tẹ́lẹ̀ yes because now tó ń gbé ara ẹ tó ń gbé ara ẹ súnmọ́ bọ̀bọ̀ ẹ do you know what the guy will just sleep with you and it will end there because you are telling me that the guy is shy ṣé o sọ fún ẹ pé ó shy ọkùnrin là ń sọ̀rọ̀ ń pa èyí wo tó bá ní ìdẹ́ ó máa sọ fún ẹ pé òun nìdẹ nǹkan tó nìdẹ fún gbogbo oúnjẹ tó ń ṣe yìí period. ok ṣé o ti rí dentition ẹ rí ó dàbí o understand tó bá wo bọ̀bọ̀ ìdàdà wà á mọ̀ pé ah it's just a click a click gan kókó ẹ̀tẹ́ kókó ẹ̀tẹ́ ìwọ ìwọ ṣé o mọ̀ pa relationship to me tí bá rí love mo mọ̀. àbí ṣe mọ̀ pé ìwọ ìwọ mọ̀ pa ìfẹ́ ìfẹ́ lórúkọ ẹ̀ you understand anyway kò sí wọn tó kàn mí you understand ó kàn yẹ pé tó bá bẹ sùn sí tó ṣí ẹ sílẹ̀ sí ẹrẹ̀ yẹn sì tó bá tàbá ẹ̀ máa tàbá mi náà and I wouldn't want that. ìsòkò ẹ̀tẹ́ lọ́rọ̀ love bó yẹn love mi ó lè gbogbo èmi tí mo ti ẹ̀ fọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ṣé kí ni wọ́n mọ̀ pa love Ah, oh, mọ kọ́kọ́ pa love na mo mo ní à mo ti ní relationships a lot of relationships before you na. of course o pe fẹ́ lórúkọ ẹ̀ ń jẹ́ wàláì ó pa love. bọ̀bọ̀ in love me. ó kì í gbọ́ràn ó oh, kì í gbọ́ràn títẹ ló máa ń jẹ dómọ̀ ló máa tó ká lójú ẹ̀ carnival ni. ṣá máa pààrọ̀ kó má jẹ́ kí ẹni ẹlẹ́ni gbọ́ nǹkan. Ah, ọkọ ẹ jọ̀ọ́ ẹ má bínú pé oúnjẹ yẹn pẹ́ ọjà ni mo pẹ́ sí ṣẹ́gun. Ah, ìfẹ́. yes. Uh mi ò wò pé oúnjẹ yẹn ti ẹbí ẹ sọ pa mí náà lọ́wọ́. ìyá wọ́n ti ẹ̀ take time mi gan tí mo fi tí mo fi. thank you. ẹ ẹ rojú ọbẹ̀ yẹn. ojú ọbẹ̀ yìí máa ṣe mẹ́dẹ́mẹ́dẹ́. ẹ taste ẹ kẹrù. àwọn tí ẹ ti ń taste ẹ already mo ti ń trace ẹ gbogbo àwọn nǹkan tó ń odò tó ń jáde yẹn. You're a very nice person. uh, ah, ah. my ship friend, shouldn't I? Mm-hmm. Ah, uh, don't mind gets it. Thank you. Mm. In fact, believe ìgbọ́n I'm mò ń jẹ ó dùn ju normal normal one. Really? Yeah. Ah, thanks for. Bí àtòrí ẹ̀rọ ni ẹgbẹ́. <laughs> <laughs> Tó So, but the later, màá bá yín ro sẹ̀mú. left ẹ̀fọ́ àbí hmm. tó lé dénú. Okay. At the edge oríṣiríṣi mm. <laughs> òun ni mo fẹ́. ṣe ṣá enjoy ẹ. Mm. mo fẹ́ mú enjoy <laughs> ah. ẹ bàjẹ́ òun kan mo rí kó ń enjoy ẹ pẹ̀lú ju àbúfẹ́ jẹ. mo nílò ló mú síbi ká ti jẹ. ẹ ṣáà máa jẹun ẹ má wọrẹ mú wa òkè. smile yìí náà ṣàánì. ẹ mọ̀ ń dá lọ́rùn gan. ẹ mọ̀ bẹ ṣe máa ń smile. ẹ pẹ̀lẹ́. ṣe enjoy ṣé ọjọ́ kan pẹ̀lú. Owóyọmí jọ torí Ọlọ́run mo mọ̀ pé mo ti ṣẹ̀ mo ti ṣẹ̀ lẹ́dẹ̀ Owóyọmí tó bá ní ibikíbi tí mo ti ṣẹ̀ torí Ọlọ́run mo fẹ́ kó dáríjì mi ìgbà ẹ̀mọ́ ni jọ torí Ọlọ́run. ọ̀gá o babe Balkis kò sí wàhálà it's alright. sísá ẹjọ ìtòrí Ọlọ́run rírí tí mo rí mo rí pé ẹ̀yin ìyàwó Owóyọmí ẹjọ ìtòrí Ọlọ́run ẹ bá mi tọ́jú ẹ̀ dáadáa he's a nice guy gbogbo nǹkan tó bá ti fẹ́ pátá nìkẹ́ bá mi bá fẹ́ etí ò bá ti fẹ́ ẹ̀jọ̀ ẹ má bàa ṣe as in there is something about him kò fẹ́ kí òun máa parọ́ ṣẹ́gbọ́ ẹ ṣe gan. ẹ ṣe gan. all right take care. bye bye. ni mo rí níbi ẹni tó ti change like ní ẹni tó ti ó ti wà more matured ju hmm. tẹ́lẹ̀ lọ. well good for her tó bá change fúnra ara ẹ tí ó bá change fúnra ara ẹ náà ni you see um, baby ọkùnrin ò gọ̀ ọ́ sórí ọkùnrin tó bá gentle tó tún wá láàánú fún obìnrin bí irú títí mi báyìí wọn kì í ṣàrìndì ọmọ nǹkan tó ń ṣe kò sí bó ṣe fẹ́ parọ́ fún ọkùnrin bẹ́ẹ̀ tó kò sí ọjọ́ kan òtítọ́ máa fojú hàn ọlọ́run ṣọba àká ọlọ́run dẹ̀ kì í sí lẹ́yìn alábòsí tó bá ń ṣàbòsí tó ń ṣe pẹ́pẹ́ fi tó ń ṣe pẹ́pẹ́ fi kò sí àṣírí ẹ̀ máa tú lọ́jọ́ kan torí ẹ̀ mo ṣe máa ń sọ wípé tèmi ò bá sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ nípa past mi tẹ́ni yẹn dẹ̀ wá tó wá bá ẹ tó sọ ọ̀rọ̀ tó sọ fún ẹ tó sọ fún ẹ how will you feel? i'm very sure pé ní ò ní dùn. but for the fact that we must buy so so man máa ń da kí partner kan máa finú hàn síra wọn kó dẹ̀ máa sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wọn so that trust á lè strong between each other. yeah you're right Utoro so. sọ ó máa ń da kíyàn sọ òótọ́ fún partner yẹn kíyàn sọ past yẹn mm-hmm. uh, but what are you trying to say Shame of fi ìwọ̀n pamọ́ fún ẹ of course I'm nǹkan tó yẹ kí n sọ fún ẹ mo ti i know nǹkan tí mo kọ̀ tún try láti sọ fún ẹni wípé maybe you might have forgot something to tell me o lè ti gbàgbé oríṣiríṣi nǹkan láti sọ fún mi bóyá nǹkan mi tó rántí so mo wá fẹ́ fi ọ̀rọ̀ igi tó fi jẹ́ ọ maybe try and strike back like okay mi ti sọ ilé fún ọkọ mi ò jẹ́ kí n tútù sọ fún. ó dáa o mr èmi ò ní ẹni ọ̀dà bí mi nǹkan tí mo ní láti sọ pátápátá ni mo ti sọ fún yín. Are you sure? Are you sure? Are you sure? Owó yọ mí. Owó yọ mí. Ẹ̀mí ló mo pè ẹ́. Ẹ̀mí ìjìnlẹ̀ ṣe pè mí sùn. Ee, tààrà ẹ̀ mà ni mò sọ fún ẹ̀. Akékèké awíwí ayányán kó o mú ìyàwó wálé ibi pẹlẹbẹ báyìí náà là ń jọ̀bẹ sí. Àtètè bímọ dẹ̀ rí, òun là tètè jèrè ọmọ ṣé o fẹ́ fi irun funfun ọmọ nursery school ni o fẹ́ kọ́ ọmọ tẹ̀ ẹ̀jọ́ jẹ́gbẹ́ ọmọ tí wọ́n bí. ká máa fún kí n come out ẹ wo ẹ má ẹ má pretend I know you like me but I like you too. Ife mi ò sí fún gbogbo yẹn o I'm not for that kí ló ṣe é now. Okay, you know what Ife relax you are a beautiful girl. Oh, ẹ ṣe gan. wọ́n á mọ nǹkan tó fi wá kó gbogbo ẹ̀ já tó wá mú oúnjẹ sí. ṣe rí ohun kò wẹ burú gan eh. ẹrú tiẹ̀ tí kókó bá mi kò sáré kó ṣàkárà múlẹ̀. ó kàn jẹ́ wípé mi ò ní interest nínú ẹ̀. ẹ ní sùúrù ọ̀rọ̀ yín ò yé mi pé as in ẹ ẹ like mi rárá. ìfẹ́ mi ò ní interest nínú ẹ̀ fún àwọn eré tó fẹ́ máa bring up sórí tébù mi i'm not for that. mo mọ̀ pé like me. Me no dey like him, so ẹ ní láti pretend now. ẹ jẹ́ kí n tiẹ̀ try la ṣe don't don't don't do that don't do that the dancing will kò bọ́ síta. ìfẹ́. àbí kí ni nǹkan tó rùn pẹ̀lú ìfẹ́? ooo. Oh àbí torí pé mo ti náìsí fẹ́ mò ń fún lówó ń bá mi sóúnjẹ ife ife ti get it wrong ife ti get it wrong oh come on now ife mo lè fẹ́ mo lè fẹ́ <sighs> ó mà dá kí ọmọ àṣùrè mo níwọ̀n àbí kí ni gbogbo ilé ìbáyẹsẹ̀. bí ọdún mi ò mọ nǹkan tí mo ṣe fún owó yẹn mi o láti bíi two weeks kò gbé call mi mo pé pépé kò dé mo send text message kò respond mi mi ti understand nǹkan tó ń ṣẹlẹ̀ ṣebí tí bá ṣe ó máa pè mí ó máa sọ fún mi ó dé bá mi pé mo fi nọ́mbà mọ́ mi pé kò gbé tí bá tún fi nọ́mbà ẹlòmíì pé tó bá ti gbóhùn mi báyìí ó máa kọ̀ tẹ̀ mí mi mọ nǹkan tí mo ṣe fún un o dẹ̀ sọ pé ẹ̀jà. àjà àjà kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ the last time tí mo lọ sọ́dọ̀ wọn mo pass night ń bẹ̀ mo ṣe breakfast kí n tó lọ mo ṣe mo ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe kò lè sọ anything òun á pè mí tí n bá délé bó ṣe di pé mi ò gbọ́ anything lọ́dọ̀ ẹ̀ mọ́ nìyẹn. because <laughs> ó ṣì ń ó ṣì ń sound so unusual pé kò pí ìkọlẹ̀ for the past three weeks because owó yọmí tó ń sọ yìí èmi àti ẹ̀ ṣì wà few days ago mo dẹ̀ béèrè ẹ ó sọ pé o wà okay and bó ṣe sọ̀rọ̀ go sọ̀rọ̀ bí kò bí ya everything wà okay pẹ̀lẹ́ méjì ajá tó bá ti wá ń rí ni tẹ́lẹ̀ tó ń jùrù tó bá dì tó rí ní sìn tó ń gbó àbí tó ń sá fún yàn definitely something is wrong somewhere. tó bá tiẹ̀ jẹ́ pé nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá mo ṣe nǹkan kan fún tí mi ò mọ̀ ní aṣá sọ fún mi á pè mí á fún mi. okay okay fine. this is not fair. fine sori mi ò ní fẹ́ kó worry ara ẹ̀ too much tí bá ṣe ń lọ sìn mi ò ní pè lórí fóònù because ó yẹ kí n pè ń sìn bọ́ mi ò ní pè tí bá ṣe ń lọ ń sìn ọdún ẹ̀ ni mo ń lọ. nǹkan tó ṣẹlẹ̀ gangan tó ṣe di pé ìwọ tó jẹ́ pé kò lè do without ẹ̀ tó ṣe wá di pé ó wá ń bẹ̀rẹ̀ sí avoid calls ẹ̀ ó máa ṣàlàyé ẹ̀ fún mi. bí ó dún bá mi gbà ó sọ fọkàn ẹ balẹ̀ balẹ̀ balẹ̀ gbà sọ inú mi á dùn ṣùgbọ́n mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ọkọ mi ò balẹ̀ kí ni mo ṣe fọwọ́ yọ mi. fine girl ni ẹ má fi ronú bá beauty ẹ jẹ trust me. ṣé o máa sọ fún mi. a ní trust me sẹ ṣé bó ti sọ fún mi èmi á yanjú gbogbo ṣùgbọ́n ọ̀nà bolo ń lọ kí n bí ẹnu náà kà á. lọ́dún kan padà wọ ní ilé. ok ok so màá pè é lọ́la láti fi ìjọba ṣùgbọ́n ọ̀rọ̀ àìdẹ̀kú bá ń túmọ̀ sí ọ̀rọ̀ àìdẹ̀kú. babe kí ló ń ṣe mọ̀ pé àti àná ni mo ti ń wo ẹ̀ káàkiri nílé wa kó máa rìn kiri ó mọ̀ ó ti ẹ̀ bá mi sọ̀rọ̀ gan dáadáa like you used to do and you're not hitting me what's wrong with you. ṣé bí mo ṣe ń ṣe látàná yẹn ó ṣó pé mo wà worried. ah no ó ṣó nǹkan ṣe ẹ́ ó ṣó pé nǹkan ṣe gan. ọ̀rẹ́ mi kankan ló ṣẹlẹ̀ sí mi mi bí mo ṣe fẹ́ sọ ni ó wúwo. mo wá àpọ̀n kí ló ṣẹlẹ̀. Ah, mi ò mẹ́nu tí màá fi sọ mi ò believe pé irú kan bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀. oh god Bukky come off it kí ló wúwo tó lè sọ ìfẹ́ you know now. Emi Bukky ni now. ó lè bá mi sọ̀rọ̀ náà sọ fún mi nǹkan tó bá ń ṣẹlẹ̀. ònkò oh, owó ni ó ṣàmọ ònkò owó níbọ̀wá tó wà lókè tí mo sọ fún ẹ pé chemistry wà láàrin wa ni pé ó like me. tí mo dẹ̀ like ok ok ẹyin kí ló ṣẹlẹ̀ sí ṣé mọ́tò gbà ni. nǹkan kan ò ṣe é a ní mọ̀ pé shy person ni bàbá tí mo dẹ̀ sí ní gbogbo signal yẹn kó like mi wọ́n pé bóyá kí n help ẹ̀ so mo wá you know mo make move so mo wá sọ fún pé èmi náà like ẹ̀ just as bóun náà ṣe like me. ok ìwọ ìwọ ọmọ you be the adult ntí ẹ pé ọmọ ìgbà tí òun lè sọ̀rọ̀ ọwọ kàn bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀. exactly. ẹ eh, so there's nothing wrong with that. bóyá kéèyàn ṣẹṣẹ ní ẹjọ́ máa rí pé ọkùnrin láìkè èèyàn tí tí ó rẹ̀ sọ̀rọ̀ yóò lè sọ fún yóò lè bá sọ. of course ẹ eh, kí wàá ló ṣẹlẹ̀. ó bínú ni. tó sọ pé irú ọ̀rọ̀ wo ni mò ń sọ lẹ́nu lẹ́yìn tí mo mọ̀ pé ó like mi tí mo dẹ̀ like tí mo dẹ̀ ń pò kékin sọ. So ló bá change ẹ̀ mọ́ mi lọ́wọ́ ló wá bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹ̀hún ò attracted to me òun ò ṣe wọn mọ́ as in i felt so i felt so embarrassed as in irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣẹlẹ̀ sí mi rí láyé mi. <laughs> Oh God ìfẹ́ jí o lápàlá ni mo lámì fún ọ̀jí. someone tí mo sọ pé mo love tí mo dẹ̀ mọ̀ pé ó like mi bó ṣe wá deny ẹ̀ lójú mi tó ń wojú mi tó dẹ̀ deny ẹ̀ mi ni kò yé mi ó dẹ̀ ń sọ̀rọ̀ ó dẹ̀ ń rẹ́rìn. <laughs> you know you are so sorry ọmọ funny ìfẹ́ àgbà tó tẹ́ tán àfìgbà tó tẹ́ tán wo ṣé mi ò wọ́n ẹ̀ ó kàn lọ gbéra ẹ fún bọ̀bọ̀ yẹn just like that ó lọ chip in ààrẹ look at you beautiful girl like you lọ chip in ààrẹ fún that. lóòótọ́ ó embarrass mi gan mi ò dé expect ẹ̀ látọ̀dọ̀ ẹni tí mo mọ̀ pé òun náà like me. Ah, ọ̀rọ̀ ẹrú mi lójú o mo dẹ̀ suspect pé kó má jẹ́ pé àwọn ará abúlé wa náà ti fẹ́ kí n má rí i because this guy likes me mo ṣe wá sọ pé òun like me. ni kò yé mi. táwọn tábúlì ò fẹ́ yẹ kó bá rẹ̀ babe wake up you understand lápẹ́ òun lálàá ni jí sáyé kó wake up to reality it's happening live he doesn't want you that's all. I'm sure rẹ̀ tó dáa. Ẹ jà ọ́. Tó lè mọ̀ pé ẹni tí mo like ni mo sọ. Àbí ẹni tó love. Ọlọ́run á ah, máa ṣe o. Ah! Um, Owó yọ mí nǹkan kan ni mo gbọ́ tí mo dẹ̀ ń wò pé tí nǹkan bẹ́ẹ̀ fi lè rí bẹ́ẹ̀ definitely there must be something behind it. Um, mo tún rárá lò ó pé mi ó ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi. gbọ́ kí ló dé tí mo tún rárá sọ pé òun ti ń pè é for the past three weeks tó bẹ̀rẹ̀ sí avoid calls ẹ̀ ó ní tóun bá tún lo fóònù mọ́mísí òun láti fi pè é tó bá ti rí pé kọ́ òun nọ́mbà mọ́mísí òun ò ní píìkì ẹ̀ tó bá lo fóònù ẹlòmí tó bá ti gbọ́ pé òun ló ń sọ̀rọ̀ bá ṣe ló máa kọ̀ tẹ̀ why tó ṣe rí bẹ́ẹ̀ no sọ fún mi kí lọmọ yẹn ò bá ṣe lọmọ tó claim pé o nífẹ̀ẹ́ tèmi náà mọ̀ pé o nífẹ̀ẹ́ ọmọ yẹn ọmọ tó yẹ pé tó bá rí báyìí o kì í lè sùn o kì í lè wò kí ni ò bá ṣẹlẹ̀ ṣé o fẹ́ pọmọ lọ́mọ dànù ni àǹtí bá dẹ̀ràn ti dàda ṣé wọn ké just few days ago mo ṣe ń bi ẹ pé bàbá ò ní mo túra yọ that you told me ẹ eh, ó wà okay like kò sí nǹkan kan tó tó wrong láàrin méjì no tell me kí ni ò bá ṣẹlẹ̀ gangan mo fẹ́ mọ̀ mo fẹ́ kọ́ fẹ́ mọ̀ nǹkan tí ó bá ṣẹlẹ̀ gangan tó bá ní point màá ṣe àmọ̀ nǹkan tí màá sọ so sọ fún mi. bí ọdún sọ nǹkan tó bá ṣẹlẹ̀ mò ń gbọ́. Um, inú mi dùn pé ó sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan lára àwọn ọ̀rọ̀ tó ti tó ti ń sọ̀rọ̀ làwọn látara ó ní pé ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ mo sọ ayọ̀ gan-an You know how much I love her so much. See, only two o bá nídìí, mi ò kì í jẹ́ kó mọ̀ dànù. Ọ̀rọ̀ fídíò mi wà important gan. Wọ́n mi jẹ́ kó máa yé mi wípé mi ò lè fẹ́ mi ò dẹ̀ lè fẹ́ náà ni. Ṣé mo máa kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu ni? Ṣé máa kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu ni? wọ́n rí jù mí lọ àwọn ló nǹkan tó rí tó fi sọ bẹ́ẹ̀ nígbà tó rọdé ti wá rí báyìí kí ló fẹ́ kí n ṣe bí ọdún kí ló fẹ́ kí n ṣe ó mọ bí ṣe nífẹ̀ẹ́ mútúráyọ̀ tó ó mọ pé ìfẹ́ báyìí ó máa ń wà lórí ẹ̀mí mi ni èmi gan gbogbo kíní mú jìyà ẹ̀ kò dé sí mo ṣe fẹ́ explain fún mútúráyọ̀ tó máa understand kò lè ever understand mi. ah God God God God ṣé rí tí bá sọ pọ́rọ̀ tó ṣẹlẹ̀ pé kò le ah, irọ́ ni mo pa ó sọ sí mi lẹ́nu kódà ó tún buyọ̀ sí <sighs> future future ṣe pàtàkì ó ṣe kókó lóòótọ́ but all the same all the same we all know how this girl is madly in love with you tó bá kọ̀ dédé ni pé o kọ̀ dédé fi ọmọ yìí sílẹ̀ bíi pé o kọ̀ fẹ́ kó bọ́ máa fẹ́ bàtà yé ọmọ yìí jẹ ni ọmọ yìí ó lè poison ara ẹ̀ tó bá para ẹ̀ dànù all because of you then ọrùn ẹ lẹ́lẹ́ṣẹ́ wà. Ah, but ọ̀rọ̀ tó wá so mọ́ future lọ́sẹ̀ yìí ó máa le gan-an Maligon. um, ok ok ok ó mọ nǹkan ọ̀rẹ́ mi tí ọ̀rọ̀ bá rí báyìí ọpọlọ la máa fi ń ṣe máa fẹ́ kó lo ọgbọ́n kan because o kò lè fọmọ yẹn lẹ́bẹ̀ o you have to respect her feelings nǹkan tó máa ṣe nísìnyí ni pé tó bá jẹ́ pé bóyá bí ẹ̀mí ẹ̀rin lè máa ríra yín lọ́sẹ̀ẹ́ try láti reduce ẹ̀ jẹ́ kó jẹ́ bí ẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ méjì that is number one tó bá jẹ́ pé bóyá bíi ẹ̀ẹ̀márùn-ún ẹ̀ẹ̀mẹ́fà ni wà tẹ́ máa ń sọ̀rọ̀ lórí fóònù kí ọjọ́ kan tó ṣù try láti reduce ẹ̀ bóyá bíi ẹ̀ẹ̀kan or ẹ̀ẹ̀méjì kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ adìpẹ́ máa pọ̀jọ́ kan ọjọ́ méjì jẹ́ tẹ́ni sọ̀rọ̀ with that she's gonna get to that system. then wàá ṣàwò ọgbọ́n tó máa fi plé ẹ̀ tó máa fi filẹ̀ ọ pé kò kàn nípò kàn sáré filẹ̀ bẹ́ẹ̀ no it's not fair ó yẹ kí ìwọ ló yẹ kó respect feelings of one. Hmm? do that? ọ̀rọ̀ nípa àrìn àjò ọmọ mi mo bá wà nítorí mi ò fẹ́ kó ṣe ẹsẹ̀ mi ò dẹ̀ fẹ́ kó ṣe léyà lórí ọ̀rọ̀ ìyàwó tó fẹ́ fẹ́. túnráyọ̀ lórúkọ ọmọ náà ń jẹ. ọ̀rọ̀ tó dáa ni ẹ̀yin yá wa wọ́n ní tọ́rọ̀ bá rújú àbò rẹ̀ léèrè mọ ẹ̀ wá. àgò àgò àgò àgò àgò àgò amọ́roro amọ́roro orúkọ àgbájọ́ alàroro alàroro orúkọ àpòsùnmàrè bọ́jọ́ bá là. ọ̀yá alápẹ̀rẹ̀gẹ̀dẹ̀ alàgbò bá ní tòṣùmarè bẹ́jà bá sọ nílùú omi àríro omi bí kòǹkò bá sọ lálẹ́ odò àríro odò ẹ làwòrì ẹ làwòrì ẹ làwòrì. Hmm. ìyá wa ṣé ẹ rí i tí mo rí lọ́wọ́ arákùnrin yìí ǹjẹ́ tí n bá sọ fún yín ṣé ẹ gbà mí gbọ́ bí. àgbà ah, ah, gbọ́. ẹ gbà ń gbọ́ yóò dáa fún yín. ẹ wo nígbà tí mo yẹwọ́ ọmọ yìí wò wọ́n jẹ́ kó yé gbàgbàgbàǹgbà pé wọn ò lè fẹ́ra wọn. mami kí n gílè náà sọ kí n gílè tó ń sọ yìí ẹ dẹ bìlíìfù nǹkan tó ń sọ yìí. Ah, má bìlíìfù bá ti ṣe ni mo ṣe bu bàbá yìí ilé ìjẹ bẹ́ẹ̀ ni bàbá yìí tó bá sọ pé nǹkan báyìí ni bẹ́ẹ̀ ni tó bá sì ní bírọ̀lẹ́ ṣe wà yòówó yóò dà àárọ̀ kùtùkù mọ́ wa lọ́wọ́ yóò dà ẹ̀mí ti gbà o. ẹ wo ìyá wa tí n bá fi ẹnu mi ìgé ẹran fún yín ẹ lè má jẹ́ o àmọ́ tí n bá fi sọ̀rọ̀ fún yín ah, ẹ mọ̀ pé n tí mo sọ gbangba gbangba ọ̀rọ̀ gidi ni èmi mo sọ bẹ́ẹ̀ èmi bá ń bẹ ọmọ àdùn àgbà arígbára mo mi kan arídọ́kọ̀fọ̀ sí ọmọ burúkú tó kọ dé yẹ ẹ̀bọ ẹkún ọmọ tí ń wá kú tí ìrètí lẹsẹ̀ kànga èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yá wa wọn ò lè fẹ́ra wọn bẹ́ẹ̀ ni káwíwú ni ká gbọ́ àwo ilé alára ká sọ̀rọ̀ fọ́ọ̀mù yẹn kó gbà àwo òde ìjérò àwí ìgbọ́ àfọ̀gbà ní mọ́ ti ka ha àbọ̀nu òní ti ka ha àbọ̀nu tiẹ̀ wó ìyá wa wọn ò lè fẹ́ra wọn sọ fún yín. bàbá mo gbọ́ nǹkan tẹ́ sọ. So mi ò ní mi ò gbọ́ àmọ́ mo ò gbà. kí la lè ṣe sí kí ni nǹkan tẹ́ mọ̀ pé òkè a lè ṣe sí tí mo lè fi fẹ́. n tí mo sọ fún ẹ ò fẹ́ gbà mí gbọ́ ìyàwó àmọ́ mi ó ti pẹ́ ti pẹ́ tètè wá àyín n tí mo sọ fún ọ jù bá ń lọ. mọ́mí ẹ jẹ́ àwọn àlọ́. mo ti yà lílọ ní àdéṣe kọ́kọ́ tí náà lọ sọ yìí. ṣé mo máa mọ̀ mọ̀. salamu aleykum afa. wa aleykum salam alaja hussainat ó má tó jẹ mẹ́ta. ọjọ́ kan fẹ́ǹsì mi nílé owó yọmí lórúkọ ẹ̀. Um, afa ẹ rà sàn. èmi náà ní orúkọ mùsùlùmí orúkọ mi ni uzeyin. uzeyin afa uzeyin abẹ́rẹ́ iṣẹ́ ọlọ́mbí uzeyin uzeyinat Allahu akbar. Um, afa nǹkan tó tiẹ̀ gbé wa wá ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú ẹ̀ torí ẹ̀ ni mo ṣe bẹ̀ pé kó tiẹ̀ jọ kó tẹ̀lé mi wá sọ́dọ̀ yín bí ta bá wá dọ́dọ̀ yín tẹ́ bá bá wa ṣe istiara sórí ọ̀rọ̀ náà bóyá ẹ lè bá wa tàn mọ́lẹ̀ sínú àjọ wa. istiara ṣiṣẹ́ wàláyé tàlá ìsúná bíi láìlè ṣe láyé láyé láwùwà kò sí ẹ̀dá kan tó gbénu ọlọ́rọ̀ mọ̀ bí ọlọ́run ọlọ́run bá nìkan lórí ní báyìí níwájú ẹ̀dá ó sì rí ṣùgbọ́n pé a wá ń lọ sí ilé aláàfáà à ń lọ sí ibi tí wọ́n ti ń tẹ yẹ̀pẹ̀ tí wọ́n ti ń fa tẹ̀sùbá fún wa pé torí pé báwo ni ọjọ́ iwájú wa ṣe máa rí nínú ìrìn àjò ìgbéyàwó ta fẹ́ rìn wàláyé tẹ̀lé ismailá ìsìlá ìlà ìlà wa kódà ẹ̀yin ẹ wọlé lẹ́yìn kan ọlọ́run kan káwọn náà wọlé láwọn kan ọlọ́run kan kẹ́ gbàdúrà sọ́lọ́run kẹ́ gbàwẹ̀ ẹjí rẹ bẹ̀ fún un ẹ rí nǹkan tí ọlọ́run ò gbèsè bẹ́ẹ̀ bá ní bá kó bara yín kalẹ̀ ọlọ́run ó yá yín bẹ́ẹ̀ bá sì bara yín kalẹ̀ ọlọ́run ó sùn yín pokò sẹ́dá kan tí ó tù yín kí la wá ń sáré ọ̀dọ̀ aláàfáà fún gbàfẹ́ máa lọ máa ṣe ìsì ara sẹ́rí amọ̀ye èèyàn ni wọ́n ti sọ fún pé wọ́n pẹ́ nínú ìgbéyàwó wọn pàṣẹ dálẹ́ ni ṣé pé nígbẹ̀yìn ìgbẹ̀yìn wọn ò lójú oṣù mẹ́ta oṣù mẹ́rin lọ àwọn èèyàn sì ni wọ́n sọ fún pé wọn ò ní pẹ́ ṣé pé wọ́n padà dògbó pẹ̀lú ra wọn ẹ wò ó bẹ́ẹ̀ bá kúrò níbi ẹ má lọ ilé aláfa àgbà kan àbẹ̀fẹ́ lè sọ pé ẹ lọ sọ́dọ̀ ṣé òkan ẹ fẹ́ lọ máa ẹ fẹ́ lọ máa ṣàwọn àdúrà kan bẹ́ẹ̀ ẹ lọ gbàdúrà lẹ́yìn kan ọlọ́run kan àmọ̀ràn tèmi fún yín nù. afa nǹkan tó ń try láti sọ fún wa nísìnyí wípé ká má bọ́dà àti dààmú ara káàkiri ká kàn gbàdúrà sọ́lọ́run kọ́lọ́run ṣàmì sọ̀rọ̀ wa. ẹ ṣe ìwọ̀nfà ẹ ṣe àdúgbò ọmọ nǹkan tẹ sọ ló ti àwọn bẹ ṣe ń gẹ́lẹ́ náà máa ṣe máa ṣe tó bá jẹ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àti wàdúrà pé ọ̀rọ̀ àti ìlànà ṣe ìtàn ìlànà ìjọba sọ̀rọ̀ lára máa ń rí اللهم اشفع لك ذريك ودعنا لك رسولك الذي يقول ضرك ورفعنا لك ذكرك فإن مع اليسر يسرا إن مع اليسر يسرا فإذا طلبت فالزر وإلى ربك فارجع ألا ألا ألا ألا ألا ألا Hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, hello, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah, Allah. الله الله الله الله اللهم أنت السلام ومنك السلام وإليك يرجو السلام وأين ربنا بسلام وأدخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعالي يا ذا الجلال والإكرام الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض قال الذي يشفع إذا إلى بإذنه يعلم ما بين أيديه وما خلفه ولا يحيطون بشميع علمه إلا ما شاء وسيا كرسي السماوات والأرض ولا يحد اسم الله والعلي العظيم آمين الله أكبر إني وجهت وجهي السماوات والأرض وما المشركين الله أكبر اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار وصلى الله على نبينا محمد وأنا وصحابي ومن تبعهم من الملأ آمين تحمل علينا إسراء كما عملت على الذين من قبلنا ربنا ولا تؤمنا ما لا تعقد لنا به واعف عنا واغفر لنا وارحمنا حتى مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر الذي أعطاه السماوات والأرض السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله اللهم صل يا سيدنا محمد الفاتح لما أغلق والعاتم لما سبق ناصر الأك بالأك والارض إلى صراطك المستكين وعلى آله أقدر قدر على عدمه وذا الذين هاله فمن يركب ومن يأكل وذللنا هالهم فمن يركبه ومن يأكل وذللنا هالهم فمن أبرا ah, ah, ẹ jọ̀ọ́ mo fẹ́ mo fẹ́ gbé mọ́tò. arákùnrin ọmọbìnrin kan wà ní ayé ẹ eegun ha ẹni má fi sílẹ̀ nígbà kankan tọ́jú ẹ̀ dáadáa ìgbọràn ó sàn jọ̀bẹ̀ òru lọ ìfetísílẹ̀ ó sàn jọ̀rẹ́ àgbè lọ. 哦哦哦！哭。 sọ́nà. wá gbọ́nà kí ló bú skul gan-an tó ń tàkùkù àti àti wálé tó kì wálé kí ló mú skul yẹn gan-an. ìbí iná mú mi ṣe inú ṣáà ipá abúlé ìwé ọbọrin. ẹ máa gbọ́rọ̀ kọ̀rọ̀ lẹ́nu ẹyẹ abúlé ìwé ọbọrin níbo ló ti lọ ó dà sọ fún mi náà ṣé tó bá parí ìwé ẹ̀yẹn ní skul wàá torí ìwé àbọ̀rin àbàgbé skul wo wá o mi ò ná ọmọ tó rìnrìn ìyàlẹ́sẹ̀ bí akọ ajá o jẹ́ kó wọ tèmi jẹ́ kó fùnà o kò sẹ́nìkan àfọlọ́hún ṣàgbà àmì wa nọ́mbà àbọ̀dẹ́. kí n dá ìlà. bàtí ń rìn kí kò gbé fún mi. ẹ̀lú ọkọ mi owó yẹ mí mo ti ń gbọ́ ẹ báyìí mo ti ń gbọ́ ẹ wò ó ayọ̀ ní tiwa o <laughs> mo ti lọ sọ́dọ̀ bàbá kódà osenot akànnì kì í ṣẹjà bí bàbá ṣe ó ṣe dálẹ̀ tó wo sọ tó wo sósì báyìí bàbá ní ká máa jó ká máa yọ̀ olólóríire ọmọ la fẹ́ ó ní tá a bá lè fẹ́ ah, olọmọ alálùbáríkà ni ó fi wá sọ títí débi pé fẹ́ tí ọmọ yẹn bá dáṣẹ́ wọnú ilé ẹ̀ báyìí ayọ̀ ló wọlé ẹ̀ àyípadà sí rere ọlọ́run ó tọ́mà ní n tó sọ fún mi nìyẹn <laughs> wo inú ẹ̀ ò dùn tó tèmi <laughs> tó bá rí mi láti látẹ̀kan wàá rò pé bóyá mo rówó gbé ni ó kàn ń sọ bẹ́ẹ̀ ni ọkọ mi abiyamọ wo ló fẹ́ lajú ẹ̀ sílẹ̀ kó o tó bó ṣe tó yẹn kó má tiẹ̀ tí mú obìnrin kan gbogbo ẹ̀ka tẹ̀ rí àbí torí pé o ní stasio ó mọ pọ́jọ́ tí ń lọ lórí ẹ̀. <laughs> ẹ àánú mi dẹ̀ ti dùn sí i ló ṣe ṣe ohun tí mo fẹ́ ni ọkàn mi ti balẹ̀ ó ti balẹ̀ ó ṣe ó ṣe mo dúpẹ́ alálùbáríkà ọmọ senat orúkọ ẹ lásán ó ti fáyìn jù lẹ́nu ó lóun tó rayọ̀ kó lọ káyọ̀ tiẹ̀ sílé wọn lọ́hùn ayọ̀ tàwa wà ń bí tiwa ní kàńpé ó dàbọ̀ <laughs> akọ ìyàwó bye. mọ́mí ẹ pé ẹ̀gbọ́n mi ti rí ìyàwó ni kíyàwó kó fi fẹ́ ìyàwó àti ìyá ọkọ <laughs> ọmọ náà wọn ló dáa jù gẹ́gẹ́ bí àìlọ́nà ẹ̀ bí ìbá ti yàn jẹ́ ó ti di dandan kí nǹkan mi dá. ọ̀ṣẹ́gun ọ̀rẹ́ mi mo really appreciate ẹ gan-an because ọpẹ́lọpẹ́ ọpẹ́lọpẹ́ ọlọ́run if not <laughs> um, ìyàwó mi tí mo fẹ́ lè ní mi ò ní rí fẹ́ yeah ọpẹ́lọpẹ́ you know. um ṣòrí ọ̀rẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ká dúpẹ́ pé uh, bí ṣe báwo náà sọ̀rọ̀ ó dẹ̀ pọ̀ ó dẹ̀ mú lò what are friends for mm-hmm. tẹ̀ntì bá bá ẹ sọ́ngbà yẹn tí wọ́n náà bá gbọ́ gbogbo ọkẹ́ tó ń dùn ò ní máa dúpẹ́ lọ́wọ́ mi sèmi náà dúpẹ́ lọ́yọ̀ kígbà tèmi náà advice ẹ̀ kò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Um, <clears throat> Ọlọ́run ní jẹ́ kí àtẹ́lọ́wọ́ ara wa. àmín àmín ṣùgbọ́n mo dúpọ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́run á lè jẹ́ kí ìwọ náà kó pàdé ìyàwó. àmín o àmín o. orí ọ̀tún lọ́tún lọ́tún a máa wọlé fún gbogbo àgbà. àgbàdúrà ni àmín. ọlọ́run àtúnṣe ọlọ́run tó ṣe mọ́tò ìfẹ́mi náà á ṣe títẹ̀ náà fún àgbà ọlọ́run. àmín àmín àmín. èyí tó tún jẹ léèlọ ọlọ́run àtúnṣe fẹ́mi náà. àmín àmín àmín. Uh, báwa ni movement ẹ báyìí. Ah, kò sí movement kọjú pé pé ibi tó bá níyà náà ní ká lọ bó jẹ́ ká lọ ṣe fàájì àbẹ̀ níbi. tẹ̀lé aya ni ẹ̀sùn tọ́ba níta ni inú ẹ̀dùn gidi ni èmi lọ́lọ́pẹ́ inú mi dùn yàtọ̀ nítorí wípé wọ́n máa ń ṣàdúrà wípé ojú wa rírì etí wa gbọ́ rè a tún máa ń sọ wípé kọ́lọ́n fèrè wà lé wa lọ́wọ́ ah, ojú mi ríre léni etí mi gbọ́ rí ọlọ́run fèrè mi lé mi lọ́wọ́ ah ọlọ́run ṣe o mo dúpẹ́ o ẹ owó yọmí ọkọ mi ọkọ mi ara rẹ sà ìrẹsà ọmọ bá dùn ìran rẹ sàkún òbí dúdú rí gbogbo ọmọ ni wọ́n fi ń bí pupa fèníṣepo ní bí rẹ sà nínú kódà <laughs> ó mójú lọ sọ́jà. Ah, ta ló ti ẹ̀fẹ́ fi ẹ̀jọ̀ bàbá ẹ̀ ló fi jọ nígbà tẹ́mi gangan wà ń ṣàngó èdè tán fẹ́ fẹ́ mi kí ló ṣe rí mi sí ẹ̀mí wọn ò gbé. mami ẹ ṣe fáìn o. o ṣe mo dúpẹ́ ọkọ mi ẹ wá bára yín kalẹ̀. àmín. obìnrin àbírò. àmín. ọkùnrin àbíyè. àmín. tí màá máa jù sẹ́yìn mi kúrò tí màá máa kẹ́ sẹ́yìn. àmín. pẹ̀lẹ́ máa ìdí à wo èmi kì í níyàwó ọmọ ọmọ bíbí inú mi látẹ̀ni lọ òdìdí ọmọ bíbí inú mi bó bá dẹ̀ ṣe wùn ẹ̀ ò ní kò ṣe nínú ilé kó wá wo gbogbo bí lè ṣe tó bó ṣe mọ̀ ìwọ ló ní o bó bá ṣe wùn ẹ̀ ni kò ṣe ṣe ṣe ti gbọ́ ìyá mi. ẹ ṣe kọ́ ọ inú mi dùn kí ni kí n àbíkú bẹ́ẹ̀ o ro ẹ̀fọ́ onírú. mọ̀mí mi ẹjọ́gún wọ kíchìn lọ fún un. bá ti rẹ́dì èmi fúnra mi máa wọ kíchìn máa lọ sí. kò sóúnjẹ fún wa jẹ. Ah, ara mi yá gàgà. àwọn obìnrin yẹn ṣe oṣù kùsà. ó ṣe ń gbèlú abáyé.